kán lójú kán lójú kán lójú kán lójú means hurry kán lójú means hurry àwọn ọ̀rẹ́ mi ń kán mi lójú ọ̀rẹ́ mi ń kán mi lójú